àṣírí àṣànà àpọkọjayé àpọkọjayé kì í kú sóde ṣẹrẹṣẹrẹ n ó délé mi àpọkọjayé kì í kú sóde ṣẹrẹṣẹrẹ n ó délé mi àpọkọjayé kì í kú sóde. Wunmi Ashana. Olobo Kanji down. Ó look 26. Ṣùgbọ́n ìyá 65 ló wà nú ẹ̀. <laughs> Àpọ̀ kọjá yé kì í kú sóde. mi. ó ti pa Mohbad báyìí sí àbí aṣanàwùmí ó ti pa Mohbad ó ti pa Mohbad gbé òkú ẹ̀ kí wà àti dàróṣà lọ jẹ tàbá ti wọ five hundred máa bẹ̀rẹ̀ ibi tí mo parí sí ni máa ti bẹ̀rẹ̀ ibi tí mo parí sí làwọn kọ́ labẹ̀ kọjá Wùmí apààyàn apàyàn àpọ̀kọ̀jáyé tó o bá tiẹ̀ sọ pé kó wá lọ ṣe DNA o mọ̀ ẹ́ pé o ti fi stigma sọmọ yẹn lára until the DNA is done kí bàbá tiẹ̀ sọ pé òun ò ṣe DNA mọ́ ṣé wo o mọ̀ ẹ́ pé stigma tó ti fi sọmọ yẹn lára kò lè parẹ́ because ojú pé kò ní bàbá ojú pé wùmí ló wùmí ó gbé oyún Liam wá láti ta ojú yẹn náà máa fi wọmọ yẹn abẹ́rẹ́ pé òótọ́ mò ń sọ tó o bá ti ẹ̀rọ kọ́kọ́ you are so selfish selfishness yẹn ló kó bá Mohbad náà tó o bá ń ṣe selfish aṣanani aṣẹ́wó oríta lórí òtẹ́ẹ̀lì tó o bá ń ṣe bẹ́ẹ̀ ni tó bá ro tọmọ yẹn lásán ìwọ gan ló máa lọ ṣe DNA tó bá gbé sórí sórí sórí sórí kíní ẹ sórí timeline ẹ kò ń ṣe pé kó máa sáré kiri kó máa ṣépè kiri kó máa fi rọ́bọrọ́ just because a mú ẹrẹ́ dandẹ̀dí pé Mohbad ló sáìnì petition tó kọ fọlọ́pàá ẹ wá gbé olórí burúkú jáde sọ pé ẹ̀yin management ẹ̀yin management apààyàn ṣé nǹkan tẹ́ ẹ̀ manage inú kingdom yìí ni kẹ́ pààyàn ṣé nǹkan tẹ́ ẹ̀ manage ni kẹ́ manage bọ́ ṣe máa lọ dóko tó máa gbọ́mọ ọba wá fọ́ṣun ṣé nǹkan tẹ́ ẹ̀ manage ni kí dàrọ́ṣà kọ́ fún ní two million kó ra pósí forty thousand dàrọ́ṣà ẹlẹ́nu tìpótìpó ó ṣèké dìgìdìgì bí ìgbà tó fi tó fi tó fi wáńké wáńké wáńké ẹyọ kọ̀ọ̀kan sẹ́kẹ̀ olè elétè pọ̀nmọ́ olè dàgọ́ṣà olè olè ààrẹ very very scaly body àwítọ́wọ́ náà ẹ̀gbọ́n ló ń pè ẹ̀gbọ́n olè olè olè Mohbad ló jẹ̀bi mo máa ń sọ fún gbogbo yín tẹ bá máa ní bísínẹ́sì láyé yín ẹ má fi fámìlì sí kò ṣe tipẹ́ èyí ti fámìlì yẹn lọ fún fámìlì yẹn lówó kó lọ dá tiẹ̀ sílẹ̀ ẹ má fi family si. ó ṣẹlẹ̀ si boda kan báyìí ní ìgbà tí mo dé lùi bọ̀dá yẹn ti pẹ́ lùi wọ́n ti pẹ́ ni ní wọ́n ní ṣẹ́ lùi wọ́n ní airline traveling traveling company wọ́n ní travelling wọ́n ní travelling mm, ẹ bá wọn traveling agents wọ́n ni bọ̀dá yìí gbogbo all years ẹ̀ nílùú yìí bọ̀dá yìí lọ ra àwọn old ilé ní Maryland bọ̀dá yìí dẹ̀ wo bọ̀dá yìí dẹ̀ kọ́ ilé ilé yẹn nígbà yẹn I'm talking about be fifteen years ago now bọ̀dá yẹn kọ́ ilé thirty million sí Maryland ṣé ń gbọ́ mi bọ̀dá yẹn dẹ̀ yìí ń gbé bíbá yìí bọ̀dá yẹn wá fi àbúrò ẹ̀ tó tẹ̀lé ó fi síbẹ̀ pé kó máa ṣe alábòjútó ilé yẹn kó dúró síbẹ̀ traveling agency ẹ ṣe ó ní kó àbúrò òun dúró síbẹ̀ pé òun fẹ́ lọ tidy up ìgbé tó bá tidy up tán ní UK òun á wá relocate finally so bọ̀dá yẹn lọ ní July ó lóun máa tidy up òun máa wá wá ní January the next year ṣe ń gbọ́ mi. àṣé bọ̀bọ̀ yìí àbúrò ẹ̀ tó fi ṣọ́ lé yẹ tó fi ṣọ́ business ẹ̀ ń lé àbúrò wèrè ó ti sọ fún gbogbo àwọn alámùdó ẹ̀ àwọn bíi ìwùnmí tó máa ń dó ó ti sọ fún wọn pé òun lòun níbi iṣẹ́ ṣẹ́mọ̀ ìtújú wá bá wípé kí ni ká ti gbọ́ pé àwọn tóun ti parọ́ fún àwọn tóun ti fi ibi iṣẹ́ ọ̀gbọ́n òun tó ti fi fún wọn lóyún kí ni kóun sọ fún wọn ẹ má gbọ́ o kò ń ṣe make believe o ẹni tí mo mọ̀ gangan ni bọ̀dá yìí ìgbà tí bọ̀dá yẹn tó bá ma ìgbà tó ma wá kúrò nàìjíríà àṣé bọ̀bọ̀ yìí ti fi nǹkan sóúnjẹ fún ó ti fi nǹkan sínú oúnjẹ fún àbójẹ ni mi ò tiẹ̀ rántí mọ́ ìgbà tí bọ̀dá máa fi dé UK bó ṣe ń dé UK báyìí ni àìsàn yìí ṣe bẹ̀rẹ̀ wọ́n gbé lọ hospital kò lò twenty minutes ìgbà tó máa kú ó wá pe orúkọ àbúrò ẹ̀ Yọ̀mí kí ni mo ṣe fún ẹ tó fi pa mí ó pa ẹ̀gbọ́n ẹ̀ tó bá fẹ́ ní láríláyé tó bá fẹ́ lọ síwájú bá fi fámìlì sínú nǹkan kan tó ń ṣe. má fi family kankan sínú nǹkan tó ń ṣe kò ń ṣe tìka ó fi ṣe kà àwọn ló máa bá tiẹ̀ jẹ́ òun ni dàgọ́ṣà ṣe fún Mohbad àbúrò ya Mohbad ni dàgọ́ṣà Mohbad dẹ̀ wò pé ẹ̀gbọ́n tí ò níṣẹ́ lọ́wọ́ tó rí òpè tó máa ń jalè kiri àdúgbò yìí ẹ̀gbọ́n tó jẹ́ pé bíi kókù kú ládùúgbò kó lọ báwọn ẹ̀ ń bá àmọ́ ẹ̀ ló ń ṣe kiri àdúgbò ẹ̀gbọ́n tí ò níṣẹ́ lọ́wọ́ bíi ká lọ síbi tó ti ta newspaper láàárọ̀ kùtùkùtù ní junction agungi kó máa ka free paper ńbẹ̀ free readers association ni dàrúṣà máa ń ṣe lágungi láràárọ̀ kó discuss politics láti seven o'clock àárọ̀ tó ti débẹ̀ kó kúrò ńbẹ̀ ní twelve o'clock Mohbad dé wò sùsù ó wò pé olórí burúkú làbúrò ìyá mi kò níṣẹ́ jẹ́ ń wáṣẹ́ fún ó dẹ̀ fún níṣẹ́ ó dẹ̀ pa olè yẹn ló jà títí títí tó fi fún ní two million kó fi ra si tó lọ ra pósí pikin si pikin pósí ó lọ ra pikin pósí ẹ wo ẹ wo lẹ́ǹtì pósí yẹn onípósí sọ pé rọ̀lẹ́ ló ti wá ra pósí òun dẹ̀ sọ fún wọn pé kò sí pósí àgbàlagbà si ọmọdé ló wà dàrósà sọ pé ẹ e ma a gbọ́dọ̀ sin lálẹ́ yìí dáàdi ẹ sọ pé ká sí lálẹ́ dàrúṣà ṣé ìwọ rí bàbá Mohbad tó sójú tó fi sọ pé bàbá Mohbad ní kẹsìn Mohbad. dàrúṣà àbájọ náà wórópọ̀ ẹ wórópọ̀ méjì lọkùnrin máa ní ẹyọ kan ni wórópọ̀ ẹ àlébù burúkú tó wà ní ìdílé ìyá Mohbad nìyẹn wọ́n tẹ́tì mi wọ́n tẹ́tì mi wọ́n tẹ́tì mi ṣé wo ò gbọ́ pé pikin pọ̀ sí pikin coffin pikin pósí ní dàgóṣà lọ rà lẹ́yìn tó fún two million. forty thousand ló ra pósí yẹn ó wá mú one point nine hundred and sixty mil one million nine hundred and sixty thousand ó wá mú dání. ẹ bá mi mú yẹn sọ́wọ́ sí wọ́rọ́pọ̀ méjì ló máa ń wà nísàlẹ̀ òkòkò ọkùnrin tí dàróṣà ẹyọ kan ni Wùmí ló kúkú sọ Wùmí sọ fún Kàrímọ́ Kàrímọ́ sọ fáwọn tiẹ̀ wọ́n ní kí n sọ fún lẹ́ni bó tẹ̀ jẹ́ pé mo ò rí rí ló sọ kí lè ní Kàrímọ́ fi sọ ni pé ó ní dàróṣà burúkú yìí tó lọ ra pósí ọmọdé fún Mohbad ó nígbà tó ní pọ́bẹ́mù ní wọ́rọ́kùn ẹ̀ wọ́wọ́pọ̀ méjì lọkùnrin máa ní ẹyọ kan ní dàróṣà ni ó ní Mohbad ó dìídì fẹ́ gbé lọ sí India kan lọ tọ́jú ẹ̀ ni. ìgbà tó pé lọ sọ́dọ̀ dókítà ní Lẹ́kí ń bí wọ́n ní kò lè ṣeé ṣe bó ṣe máa máa gbé wọ́rọ́pọ̀n kan ṣoṣo kiri nìyẹn pikin pósí lọ́ra pósí forty thousand ni, pikin pósí ni kò sí rọ́ńbẹ̀ èèyàn kan ní rọ́ọ̀mù pa ẹni kí dàgbọ́sà bọ́ta kó wọ́pọ̀ kó wọ pátá tó táìtì ẹ̀ níbi kòkòrò kó jẹ́ kárí. dàrọ́ṣẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ dìgìdìgì olè olè alápá má ṣiṣẹ́ awítọ́ wọn sọ pé ẹ̀gbọ́n ló ń pè ìwọ tó jẹ́ kó máa pè lábúrò tó ń pè lẹ́gbọ̀n ìwọ tó jẹ́ kó fi ṣàbígbẹ̀yìn tó fi ṣàkọ́bí. ẹ bá mi dèyẹ mọ́wọ́ òsì ẹ bá fi jẹun. ẹ bá mi pè Wunmi group Wunmi group ẹ lè rà lákọ̀wé ń bẹ̀ ẹ wà wọn dádì tó bá ń pè mí yẹn àti àti tó bá ń pè mí láti nàìjíríà yẹn ẹ lè rà alákọ̀wé ní Wùmí group ẹ jẹ́ kí n association tó wà ń bẹ̀ by their wig you shall know them wig wọn dàbí kọ̀ǹkọ̀ onírin ni ṣàkàṣàkà ni ṣàkàṣàkà ni by their wig you shall know them ibi wíìgì wọn lẹ ti máa kọ́kọ́ mọ̀ wọn they have many things in common wíìgì wọn jọra ní kankan ní ẹ bá mi dìyẹn mọ́ ẹ jẹ́ kí sàwọn tó wà ń bẹ̀ fún yín àwọn ọkùnrin wọn fọganáìzà wẹ́dà àwọn tó ń fẹ́ táyà àwọn tó ń tẹran àwọn tó ń ta kùnú àwọn tó máa ń fi gorodomu pọnmi wíbàìrò ẹ mà wọn mọ́là tó máa ń gbé wíbàìrò sọ́run yẹn iṣẹ́ táwọn ọkùnrin wọn tó wà níwùn mi gòpù ń ṣe nìyẹn ṣe wá ráwọn obìnrin wọn àwọn bíi onípàrágà àwọn onípákò àwọn oníróbó àwọn oníclean àwọn aláró àwọn ló kún gúrùpù yẹn ìtorí ẹ̀ ní common sense wọn ò ṣe ṣiṣẹ́. àwọn bíi pẹ́ńtà ṣeré yìí tí Mo ẹ tẹ̀ yìí imú ẹ dàbí mú jàpá bí yàyà ẹ gbàgbé láti bá fa mú ẹ sókè ní ìgbà tán bí kò yé mi fọgọ́tìṣù nìyẹn ń tiẹ̀ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wájú ẹ mọ̀ nǹkan tí mo sọ pé àwọn bí olóbì bí onírógbó àwọn bí onídákùà àwọn bí oníkókóró àwọn bí oládùn àwọn ló kún bẹ́ẹ̀. TikTok sọ mí doge very very ugly set of people àtọkùnrin wọn àtobìnrin wọn they are so ugly. Dàrọ́ṣà elepon, ẹlẹ́pọ̀n kan. Dàrọ́ṣà ti ti gborúkọ. Àwọn onípitó ẹ ṣe. Àwọn onípitó. Àwọn onísosoróbíà. Ṣàkúṣàkú tìmù ẹ ṣe. Àwọn oníkìlìṣí. Àwọn olókun tìmù yẹn ẹ mọ bí tí mo ti mọ̀ pé wọ́n ní common sense wọ́n wá ń discuss wọ́n ń fọ̀rọ̀ jobi tó rọ̀ ọ̀rọ̀ wọ́n wá ní pẹ́pẹ́ sí o òótọ́ ni Wùnmí ń ta kokéènì o òótọ́ ni Wùnmí máa ń gbé kokéènì ó máa gbé lọ sáàfin ó máa gbé lọ sí boys quarter ó máa gbé lọ sí Agugi ó máa gbé lọ sí Ṣàngó Ọ̀tà Ṣàngó Ṣàngó àbí kí ni gbogbo wọn ní gbogbo bẹ̀ ló pinná sí ṣe ń gbọ́ mi àwọn tíìmù mi ló sọ o ṣe mọ̀ pé mi ò kú sí tíìmù nǹkan tó sọ mo wá sọ fún yín wọ́n ní ẹ lóòótọ́ ni Wùnmí máa ń ta gbaná ipe ṣùgbọ́n ẹ máa gbọ́ o kẹlẹ̀ mọ́ pé gbogbo wọn wọ́n kún fún ọ̀tẹ̀ rìkíṣí irọ́ irọ́ ló fi ń sùn irọ́ ló fi ń jí ṣàǹgó tẹ̀dọ̀ ló mo ṣáà máa gungi mo máa ń gbé pàrọ̀ kan lọ ságungi ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ so mo máa gungi. ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká máa sọ lọ kí ni mo wá fẹ́ fàyọ ni pé sẹ́ àwọn tí mú mi wá sọ pé òótọ́ òótọ́ wù mí máa ń tagbána ṣé ń gbọ́ mi wọ́n ní ṣùgbọ́n owó tí wù ń pa níbi gbáná yẹn ń kọ́ òun ló máa ń ná fún Mohbad ọlọ́run ni bàbá Mohbad fi kọ́lé bàbá tó ti kọ́lé ẹ̀ tí ò tiẹ̀ tí ì kọ́tọ́ kó tó bí Mohbad gan ló ti kọ́lé yẹn àwọn ohun mi ò dẹ̀ gbà láyè kó jẹ wọn ọmọ wọn ò gbà láyè kọ́ ọmọ bàbá dẹ̀ ní kó fi lé òun lẹ̀ bàbá tó ti kọ́lé ẹ̀ ẹ̀yin olórí burúkú apọ́kọ́dáyé set of people àyẹn akóṣìbẹ̀rò wùmí ìnáwó ni wùmí máa ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ńdọ́tẹ̀ ti ìtọ́pẹ́ ìjà fún bí kò fún yín lọ́wọ́ recharge card Bi kẹ́ sọ pé fóònù yín jábọ́ ẹ fẹ́ rà mí bí kẹ́ sọ pé láptọ̀pù yín ò ṣiṣẹ́ mọ́ ẹ fẹ́ replace ẹ̀ gbèsè inú gbèsè ní book ni ni Wùnmí wa. láti ìjọ́ tẹ́ ti sọ pé ẹ̀ ń justice for Mohbad Odi odi odi di ó di kẹ́ máa mílkì Wùnmí Wùnmí gán kábàámọ̀ ẹ̀ pé ẹ̀ ń jà fóun ìtorí gbó ojoojúmọ́ ni bí fóònù wọn ò bàjẹ́ ti fẹ́ tán bí dátà ò tán wọ́n á ní bí laptop ò jábọ́ wọn náà mọ àwọn ṣẹmẹpọ mọ́pọ̀ lọ́wọ́ wọn báyìí wọn náà ju fóònù sínú omi àwọn bùkátà group ẹjẹ àmà sọlọ ṣé ń gbọ́ mi wọn wá sọ pé ẹ pẹpẹ sí o òótọ́ ni Wùnmí ló ń ta gbaná ṣùgbọ́n owó gbaná yẹn ń kọ́ ó fi raṣọ sọ́run Mohbad mo ń bọ̀ jẹ́ kí n block ilé mo ń bọ̀ block ó ní ṣùgbọ́n owó yẹn ń kọ́ wọ́n ló fi ń raṣọ sọ́run Mohbad ó fi kọ́lé bàbá Mohbad ó fi ṣe gbogbo ẹ̀ ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ ká là á because èmi máa ń mú wọn lọ́rùn ọwọ́ ní ibi tán ti nílé sá lọ ni màá ti mú wọn ṣé ń gbọ́ now ṣé gbogbo yín rántí pé Wùmí àti Mohbad ti mọra ní gbẹ̀rígbẹ̀ ṣùgbọ́n wọn kì í kíra because Wùmí jẹ́ ọmọ tó máa ń pín náà kiri gbẹ̀rígbẹ̀ ń gbà yẹn so Mohbad ojú òkè ló máa fi ń wò ó ipe a àwọn àǹtí tó ń pín kiri gbẹ̀rígbẹ̀ yìí tó ń pín transformer kiri gbẹ̀rígbẹ̀ kóhun máa súnmọ́ so wọ́n ti mọ́ra lórí street but wọn kì í sọ̀rọ̀ unluckily for Mohbad because mo lè sọ pé luckily ni unluckily for Mohbad ìgbà tó máa fi dé malian house ṣé ń gbọ́ mi ó pàdé Wùnmí ń bẹ̀ tó ti ń pín transformer kí Mohbad tó débẹ̀ mo mọ bíyá Mohbad ò mọ nǹkan tó ń jẹ́ shop and clean mouth ni Mohbad gbogbo òyàn jẹ́jẹ́jẹ́ wọ́n ń pa ẹnu mọ́ wọ́n ń nu ẹnu wọn ìwọ débẹ̀ ò jẹ́ ò takú síbẹ̀ àfìgbà tó gbé ọmọ àlè wá fún ẹ. Naira Marley jẹ́ òtútọ́ sí Bella Shmurda jẹ́ òtútọ́ sí àyàn jẹ́ òtútọ́ sí gbogbo àwọn tó ń gbé nílẹ̀ gbẹrẹgbẹrẹgbẹrẹgbẹrẹgbẹrẹ gbẹrẹgbẹrẹgbẹrẹ lẹ́kí wọ́n jẹ́ wọ́n tún tọ́ sí Mohbad ìwọ ò dẹ̀rí nǹkan kan jẹ náà ìtorí mo gbọ́njọ́ náà wọ́n ní pléètì gan ló lá wọ́n ní pléètì ló lá kò ṣe pé ẹjọ́ ṣe nǹkan gidi kan because ọdún máa ń táìmù ẹni wọ́n ní tó o bá ti fún lówó kò ń jẹ́ kó gbé kò ń jẹ́ kó gbóhùn débẹ̀ ọdún máa ń tàṣkì ẹni owó rẹ̀ ẹ̀yìn rẹ̀ ni gbogbo nǹkan tí Mohbad ṣe ń sunkún níjọ́ tó sọ pé wọ́n sọ introduction di engagement mọ́ lọ́wọ́ nìyẹn Naira Marley jẹ́ ó tutọ́ sí ó kúrò ńbẹ̀ Bella Shmurda jẹ́ ó tutọ́ sí ó kúrò ńbẹ̀ Salanta jẹ́ ó tutọ́ sí ó kúrò ńbẹ̀ gbogbo àwọn máníà ọ̀sùn jẹ́ ó tutọ́ sí ó kúrò ńbẹ̀ ìwọ ṣẹ̀ṣẹ̀ dé wọ́n ní tí ṣẹ̀ṣẹ̀ dé bá débì kan ó máa ń wò pé báwo ló ṣe ń ṣe ni wọ́n wá rí pàjẹkù yìí ó mà ti ń sunkún ọkọ wọ́n bá tiẹ̀ síbẹ̀ ó bá lọ gbégi eléèrà ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká máa sọ àwọn daft group àwọn daft group tó jẹ́ pé ìwò òdi wọn ló fi ń ronú wọn ò fi ọpọlọ wọn ronú wọ́n sọ pé lóòótọ́ ni Wùmí ta gbaná slantan slantan àbí kí ló kọ ẹ ṣe slantan ẹbí ò tiẹ̀ mú ẹ ẹ ráwọn orúkọ wọn náà ni orú tí ò bá ń ṣọpẹ́ lọ́pẹ́ orin tá à ń gbọ́n sí ta ló mọ ta ló mọ gbogbo àwọn nọ̀nà entities yẹn ẹ jẹ́ àmọ́ sọ̀rọ̀ now wọ́n sọ pé àwọn náà ló sọ ọ màá lọ wá fídíò yẹn bá a play ẹ̀ fún yín dọ́tí bá tún padà wá wọ́n wá ní ẹ kàtí ẹ̀gbá yìí pé ẹ má gbọ́ o kàtí ẹ̀gbá yìí pé lóòótọ́ ni Wùnmí máa lọ ń ta gbaná ní Lẹ́kì owó gbaná yẹn ń kọ́ ṣèbí Mohbad ló fi ń raṣọ fún Mohbad ló fi ń tọ́jú báwo ló ṣe possible ẹ bá mi ẹ bá mi dálẹ̀ kẹtùnṣà because ìgbà tí Wùnmí dé Malian house Naira Marley ti sign ẹ̀ ńgbà yẹn ìgbà tí Mohbad dé Malian house Naira Marley ti sign ẹ̀ so ó ti ń pa owó kò ń ṣe pórí street ni Wùnmí ti rí nígbẹ̀rígbẹ̀ ká nígbẹ̀rígbẹ̀ ni Wùnmí ti fẹ́ǹsì àsọpọ̀kẹ́ ìgbà tó ń kọ́ kó ló ló fẹ́ẹ́ but ìgbà tó ń kan kóló yẹn Wùnmí wò pé kò jẹ́ standard òun ó wá pàdé ẹ̀ ní Marlian House Marlian House tó dẹ̀ ti pàdé ẹ̀ ńgbà yẹn Naira Marley ti ń fún Mohbad lówó ètò wọn ti jọ ń kọrin ẹjọ́ báwo ló ohun dà sísá Kẹ́mi ẹni náà dà mo máa block ẹ̀ sí a máa jù sí ṣáláńgá a lọ bọ́kọ ẹ̀ onímúlẹ̀mọ́lẹ̀ ibú mú ìjàpá a lọ bá nu ṣáláńgá ẹ máa wò tí ok máa block ẹ̀ mi ì rí sis tó bá tún ti kọjá máa block ẹ̀ ṣé ń gbọ́ mi so ẹ̀yin tẹ́ ń wò mí ẹ sọ fún mi báwo ló ṣe jẹ́ pé Wùnmí ló ń bọ́ Mohbad because Mohbad ti wà ní Marlian house Naira Marley dẹ̀ ti ń fún Mohbad lówó báwo ló ṣe jẹ́ pé òun ló ń bọ̀ ẹjọ́ iṣẹ́ wo ni Wùnmí ń ṣe iṣẹ́ wo ni Wùnmí ń ṣe ṣé bàbá ọmọ ọwọ́ ẹ̀ ló fún lówó kó máa fi bọ́ Mohbad ni because Wùnmí ò níṣẹ́ as far as i'm concerned Wùnmí is a dropout Wùnmí ò níṣẹ́ Wùnmí ò ṣe nǹkan kan òbò ni Wùnmí ń tà jẹ́ o òbò ẹ̀ ti ṣá ní Lẹ́kí ó fẹ́ gbé lọ síbàdàn ni Mohbad kú ó ti gbéjà káàkiri Lẹ́kí ó ti gbé lọ mainland ó ti gbé lọ Ọ̀kẹjà ó ti gbé lọ Surulere ó ti gbé lọ Maryland òbó ti dípẹ̀tà ní gbogbo ibẹ̀ yẹn ó ní kóun lọ bẹ̀rẹ̀ ayé tuntun nìbàdàn òun ló pa Mohbad sí. Abi kan tí mo sọ yé yín òbó ti dípẹta so báwo ló ṣe jẹ́ pé Wùnmí ló ń bọ́ Mohbad because Mohbad ti ń kọrin Naira Marley ti ń fún lówó ìgbà tó wà ní Malian house báwo ló ṣe wá jẹ́ pé Wùnmí ló ń bọ́ because tẹ́ bá ń parọ́ ẹ̀yin onírọ́ ẹ̀yin onírọ́ group yìí ẹ ní memory rárá wọ́n dẹ̀ máa ń sọ a good liar must have a very very good memory am I communicating àbí kò yé yín because kò yé mi wọ́n sọ pé wọ́n ló ń bọ́ Mohbad iṣẹ́ wo ló ń ṣe Karimo tó dé ta pọ̀ mọ́ ilé adúró ló wà kò tí ì níwèé kò dẹ̀ tí ì nínà pẹ̀lú aṣọ ìṣẹ́gì tó wọ̀ wọ́n ní wọ́n lè mú Amẹ́ríkà wọ́n lè mú ará oko kúrò lára èèyàn ṣùgbọ́n wọn lè mú ará oko kúrò lára èèyàn Karimo dé Amẹ́ríkà Karimo yìí lọ sí ṣọ́ọ̀bù kò tún ṣẹ́rí àwọn ṣáríìtì kan wà àwọn olówó ṣáríìtì wà last grade ṣáríìtì ṣọ́ọ̀bù ni ni Kàrímọ́ ń lọ bí Kàrímọ́ dẹ̀ ṣe wà yẹn wọ́n nígbà tó wá sẹ́kọ̀ọ́ bọ́dí odò ẹ̀ ẹ máa bọ̀bọ̀ sí latrine sílẹ̀ ni. àbí kan tí mo sọ yẹ yín ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn apọkọjáyé gúùpù sẹ́ẹ́ báwo ló ṣe jẹ́ pé Wùnmí ló ń bọ́ Mohbad because ìgbà tó wà ní Malian house wọ́n ti ń ṣiṣẹ́ Mohbad ti ń ṣiṣẹ́ Wùnmí ni ò níṣẹ́ lọ́wọ́ Wùnmí ló ń ta tòótó jẹun. How are you? Fine. How was your day? How are you? How is school? Oh, okay. Oya, Malu. Tilẹ̀kùn mi fún mi. Ẹ bá mi tilẹ̀kùn àbí nǹkan tí mò ń sọ yé yín ṣé wọ́n mọ̀rọ̀ pa but wọn ò ní mẹ́mórì lákàyè wọ́n ti yẹ̀ lákàyè wọ́n ti yòrò ọpọlọ ewúrẹ́ ló wà nù lákàyè wọn ọpọlọ e-, ẹ mọ̀ kí ta máa ń sán nínú orí yẹn ta bá ń jẹ séwu òun ló wà lọ́pọlọ wọn àbí nǹkan tí mo sọ yé yín báwo ló ṣe jẹ́ pé àbí àti Adénìkẹ́ òun náà ló tún wú Kàrímọ́ tó sọ pé àṣìgbé ọmọ wọ́ọ̀dù ni nìyàmù àwa kọ́ la sọ o Kàrímọ́ ló sọ o kó tó di pé mo wá járọ̀ Kàrímọ́ ṣé wọ́n ti pè mo wá járọ̀ Kàrímọ́ sọ pé Kàrímọ́ spare me your lies ilé alágbo ni Wùnmí bímọ sí kí ni Wùnmí ṣe bímọ sí ilé alágbo because wọ́n fẹ́ ṣe gbogbo rituals wọ́n mọ̀ pé àwọn rituals yẹn wọ́n lè lọ ṣe lọ́spítù lọ́ ṣe bí sílé alágbo ẹ bá wa bí Wùnmí ṣó jẹ placenta ni àbí kí ló fi placenta ṣe ìbẹ̀lẹ̀ tí wọ́n mọ̀ pé Mohbad kan ló lọ bọ̀ bàbá ọmọ ló ní placenta kí ló dé tí ò gbé placenta fún bàbá Mohbad tó jẹ́ páwọn bàbá bàbá bàbá bàbá bàbá Liam ló gbé placenta fún Karimo sọ pé Wùnmí ò ṣe nǹkan kan ìjọ tó lọ bá bàbá tó lọ sọ̀rọ̀ lọ́dọ̀ Daddy Freeze oní ring light ìsọnù Karimo sọ ó ní Wùnmí ò ṣiṣẹ́ kankan ó lóun gangan lòun advice ẹ̀ kó máa ṣe nǹkan kó máa ṣiṣẹ́ àṣà advice tí Karimo advice ẹ̀ ó ní kó ó ti ń ta òbò jẹun ti tẹ́lẹ̀ náà Karimo wá sọ pé òbò tó ń tà jẹun yẹn òbò yẹn máa tó dípẹ̀tà ẹni tó dún ẹ lẹ́yìn tó dún ẹ lọ́la òbò ní ìwùndó mọ́ ò bá fi ko kayamata sí ìwọ̀n tọkùnrin bá ti ṣe lẹ́ẹ̀kan ẹ̀mejì ó ti tán wọ́n á tún pàṣẹ ẹ̀ síbòmí. Kàrímọ́ sọ́njọ́ yẹn ó lábúrò òun ò ṣiṣẹ́ ó máa ń bá wọn ó máa ń pín transformer kiri lekini ni ó lóun advice ẹ̀ kó máa ṣiṣẹ́ ẹ lọ gbọ́ fídíò yẹn ó ìwà Daddy Freeze. ẹ̀yin wèrè apọ́kọ́jáyé group ẹ wá sọ fún mi báwo ló ṣe wá jẹ́ pé Wùnmí ló ń bọ́ Mohbad ẹ máa burú o ẹ ti mọ̀ pé òkú ọ̀run ò lè defend ara ẹ̀ ṣùgbọ́n àwa defender of the universe a máa defend òkú ọ̀run because a mọ̀ pé rọ́lẹ̀ ń pa tàbá ti ka yín níbì kan ẹ tún lọ múrọ̀ mi àtúrọ̀ tàbí èlùbọ́ ni òun ló mú yín tó jẹ́ pé ìgbà tá a sọ lánàá pé pẹ́pẹ́ o Wùnmí Kàrímọ́ lo sọ kinní yẹn ń jọ ó ní Mohbad ó ní ó ní mental problem to the extent pé kò kí ń sign gan mọ́ ó máa ń tan print ní tó bá ń sign àwa lọ gbébi tí Mohbad ti sign petition jáde ẹ wá bọ́ síta lẹ́yìn ẹ sọ pé ẹ̀yin kan management ipe irọ́ ló ń pa ipe kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ ṣe wá sọ fún wa ẹ ṣe wá dìbọ́ǹkì gbogbo pé Mohbad kan ló lọmọ ẹ máa dìbọ́ǹkì yẹn ẹ máa dìbọ́ǹkì pé dàwó ṣàrapò sí pikin po sí oní forty thousand ẹ máa dìbọ́ǹkì yẹn ó ṣe jẹ́ pọ́rọ̀ wíìlì lẹ dìbọ́ǹk. ẹ ti mọ̀ pé gbogbo ayé ti rí wọ́n ti gbé fídíò bàbá yẹn káàkiri ayé bàbá dẹ̀ kan ló kọ́kọ́ sọ Kàrímọ́ ló sọ ó mental health ó ní Mohbad ní mental health ó ní to the extent pé kò lè sign ó máa ń tan print ni mo dẹ̀ jáde níjọ́ yẹn mo dá kàrímọ́ lò mo ní kàrímọ́ ṣé ọmọ tó ń compose ló sọ pé ó ní mental health problem kàrímọ́. ọlọ́run adájọ́ fún yín kàrímọ́ ní pátá gígan ẹni bá ti rí díẹ̀ bó ṣe wọ́ yẹn náà ẹ bẹ̀ pé bí pátá yẹn náà ṣe máa lọ́pọ̀ tó máa ṣe gan mọ́ tó máa ṣe gan mọ́ nìdí nìyẹn olóṣì tó wọ ṣòkòtò ọkọ ẹ̀ tó sọ pé òun wọ tó sọ pé òun wọ trouser macy's àbí kí ló kọ àwọn departmental store yín. wèrè wọ ó wọ cotton trouser ọkọ ẹ̀ ikùn wa ń pakùn pọ̀ wọ́n wá sọra wọn di randul avenue ikùn wa pàdé ikùn láàrin méjì agbama ayé àtọ̀run ẹ̀rí cotton trouser tó wọ̀ ni ó wà wọ̀ sí tọ́ọ̀pù ẹ̀ dàbí aṣọ ṣẹ́gì ó lo ṣì amẹ́ríkà ló ń lò òun kan ló ń lo amẹ́ríkà àwọn apọkọjáyé group ọdẹkùn tó pè lọkọ yẹn ṣé ò ti mọ̀ pé yẹn máa já ẹlẹ́ṣà ọ̀rẹ́ ẹ̀ mú fídíò ó bá yín ṣe sẹ́ọ̀fì ẹ fẹ́ jọ dánwò Mohbad àbí ẹ nífẹ̀mí gígùn àtàlàáfíà náà I can't see them okay I will be looking at them now àbíkọ tí mo sọ yẹ yín ó wá mú ṣòkòtò ọkọ ó wọ̀ yẹn ìgbà tí kò ní pé mẹ́ta kò ní pé mẹ́ta wọ́n máa ń tà àwọn jíǹsì kan nínú asda ẹ penny penny penny shop jeans ló máa ń wọ̀ ó máa ń fi kan pààrọ̀ kan ni kò ní pé mẹ́ta ẹ̀yìn orí bó ṣe rí ni tẹ́ bá ti rí kàrímọ̀ ẹ ti mọ̀ pé ìgbà kò lò gbà ìgbà ló ń lo kàrímọ̀ kàrímọ̀ ò lò gbà kàrímọ̀ ò rí gbà lo ìgbà ló ń lo kàrímọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ni Karimo ni wá sọ fún wa pé Mohbad ní mental illness ẹjọ ẹ mú Mohbad àti Karimo sẹgbàrà wọn ta ló ní mental problem ẹ mọ àwọn tó máa ń gbé tó máa wọṣọ sùtánà tó máa wọ lódì tí gbogbo ẹ máa pọn tó máa tò tẹ̀lé wọn bíi mẹ́ta mẹ́rin báyìí tó máa mú ke dání lẹ́kọ̀ọ́ ṣe rántí tó máa ní ẹ bá wa ta wọn lọ́rẹ́ o àwọn aláàrùn ọpọlọ nǹkan tí Karimo jọ nìyẹn tẹ bá mú Mohbad àti Karimo pọ̀ bí Mohbad ṣe ti kú tán tí dàrúṣà ti ẹ̀ ń bá àmọ́ ẹ̀yẹn tẹ bá mú wọn sẹ́gbẹ̀ẹ́ wọn Karimo ló jọ wèrè ju Mohbad lọ Kàrímọ́ ṣé ọmọ ibi tó ń jẹ́ Macy's l'Amẹ́ríkà ni ẹ fẹ́ pa Kàrímọ́ èlò ní network ti Kàrímọ́ tó fẹ́ lọ sínú Macy's charity shop ẹ̀ ó ti mọ bó ṣe mu second street sí sádùúgbò òṣìbíṣẹ́ ló wà second street ni tó bá ti dé tó bá ti gbọ́ tó bá ti ní break báyìí pọ́n Kàrímọ́ ti wọnú rẹ̀ Kàrímọ́ òṣìṣẹ́ ń tòsí ó tra outside outside outside àdúgbò ẹ̀ ló ti ṣiṣẹ́ torí tó bá ń wọnú charity shop káwọn dúdú má bàa rí Oloshi ọlọ́yàn things fall apart òun ló ba gbogbo kéèsì jẹ́ fábùrù ẹ̀ òun ló sáré bọ́tà tó ní Mohbad ìyàwó yìí òun ló sáré bọ́tà tó sọ pé Liam wọ́n sì gbé ní wọ́n sì gbé ní hospital ni òun náà ló sáré jáde tó sọ pé ẹ wèrè tí Mohbad ìyá o kò lè sáìn ẹ wá bọ́tà ń sìn Wùnmí àti Wùnmí àti Darosha àtolórí burúkú lọ́ọ̀yà Mohbad tó jẹ́ lọ́ọ̀yà Bella Shmurda wọ́n wá bọ́tà ń sìn wọ́n sọ pé àwọn management ẹ̀ ní kúrè yẹ̀yìn management ẹ̀yìn olórí burúkú ìgbà tí Mohbad kú ẹ bọ́ta kẹsọ pé management ẹ fẹ́ wá justice for Mohbad bó tiẹ̀ wá rántí wọn náwọn wèrè kan ṣe birthday Mohbad in two weeks ago ẹ̀yin aláyé bàjẹ́ owó tẹ fi ṣe birthday ẹ lè pọ́wọ́ yẹn pọ̀ kẹ́ fi wá justice fún Mohbad a ní òkú Mohbad ò ní sùn àfi tó bá mú gbogbo yín lọ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀dàlẹ̀ things fall apart lọ́yún ẹ̀ ọyàn Karimo ò lè pass pencil test mo ní Karimo ṣọyàn Wùnmí gan pass pencil test ni ọmọ twenty six ọmọ twenty six ẹ wọnyún ẹ ó dàbí slippers táwọn ọmọ là máa fi ń ta ẹ mọ àwọn tó máa ń ta èrèké yẹn ẹ mọ tó máa tó ẹ mọ tó táwọn ọmọ là máa to èrèké sínú wheelbarrow ẹ mọ àwọn ọmọ là yẹn ṣe rántí wọn ṣe rántí wọn wọn máa ń to èrèké yẹn sínú wheelbarrow àbí kán toṣu sínú wheelbarrow ẹ máa rí slippers wọn ẹ máa ráwọn dunlop wọn yẹn O máa ti lá á tún níwò láàrin bọ́yọ̀ mi ṣe rí nìyẹn ọyọ̀ ọ̀hún mi kò lè pass pencil test bẹ́ẹ̀ fi pencil sábì ọyàn ọ̀hún mi báyìí mo tiẹ̀ mọ nǹkan tọ́mọ ẹ̀gán rí mu ìgbà tó bímọ kò ṣe pọ́lọ̀ fọyàn ọ̀yà jẹ́ o wọ́n ti tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ Mohbad ogun ló mú Mohbad lóòótọ́ abẹ́rẹ́ kí àjẹkù àǹfààní àdúgbò àjẹkù gbogbo gbogbo Èkó Èkó federal èkó fẹ́dra ọwọ́ Wùmí ló wà èkó fẹ́dra tẹ́lá gbọ́ èkó fẹ́dra ọwọ́ Wùmí ló wà ó pìkárí ni pìkárí of Lagos State ọyàn mi rèé mi lè fi wọ̀nyí ni ká pé mo kọjú kámẹ́rà síbí sì máa gbé sókè máa fi wọ̀nyí máa fi pẹ́ńsù sábẹ́ ọyàn yẹn báyìí ó máa dúró ni kó dúró sókè ni Wùmí báwo tó bá ń kọ dúró sókè gan kò gbọdọ̀ bá wọn jó ṣé kó wálẹ̀ o ṣé kó dúró sókè kó wálẹ̀ ni Wùnmí máa máa jókòó lè jó dúró sókè mélòó ni liamu yìí mu ọmọ oṣù mẹ́fà ó dẹ̀ ti fọyàn dún pàápàá ìtoríjọ́ tó ti bímọ ni bàbá Liam tún ti to kóbó ẹ̀ǹdì so ó fi omi ọyàn ó fi dún ọmọ yẹn Wùnmí ó fọmọ yẹn lọ́yàn. kó dúró sókè o kó wálẹ̀ Wùnmí ò lè jó dúró sókè yẹn ó máa jókòó ní tó bá ti ń jó ṣùgbọ́n tó bá ti ṣe kó wálẹ̀ ó máa wálẹ̀ ni ẹ wólẹ̀ fàdúrà lọ́yàn ohun mi dunlop slippers ni wọ́n ti te te. tẹ́ wọ́n ti fun. fún fún wọ́n ti tẹ́ tẹ́ tẹ́ wọ́n ti fún fún fún wọ́n ẹmọ kí ẹmọ kíyàn mu mo ẹmọ bó ẹnu bọ́sùmánú ṣe rí bí bí ẹnu bí èké bọ́sùmánú se papọ̀ bọ́yàn ohun mi ṣe papọ̀ nìyẹn dàgbà tárúgbó bá ti dàgbà obìnrin arúgbó tó bá ti dàgbà bíi náìtì ẹ mọ bídìí wọn ṣe <laughs> ẹ bí èèyàn kan ní wùmí á máa rẹ́rìn tó bá ń wó. ẹ lè imagine ẹ mọ àwọn ọ̀yà ẹmọ táwọn àgbàlagbà bá ti darúgbó tó bá ti wà bíi náìtì ẹ mọ bídìí wọn ṣe máa ń rí. ẹ lọ wọ ẹnu bosman ẹ mọ bí bí ẹkẹ bísàlẹ̀ ẹnu ẹ ṣe rí báyìí tó papò tó dàbí bí ọsàn tó ti mú mú ẹ mọ tá a bá mọ ọsàn tá a bá tún jẹ inú ọsàn bẹnu bosman ṣe rí nìyẹn ó dàbí ọsàn amúkú. ẹnu ẹ wá rí tọọkù ó dàbí ẹkọ náà Wùnmí Wùnmí. Mo mọ̀ pé tó bá ní kí Wùnmí wẹ́n tó láìkì jù. Ó yìí máa mú mi kó tó máa wọ lórí búkú gúrùpù yẹn. Ìtọ́rọ mọ̀ pé nínú òjò nínú ẹ̀rùn máa jà fóun. Ọlọ́run tó bá ní kí Wùnmí mú mi nínú èmi àtàwọn olórí búkú gúrùpù àwọn lúzà gúrùpù yẹn. Wùnmí mama ní ẹjọ́ ẹ bá mú àǹtí búkẹ́ ẹ bá mú àǹtí búkẹ́ ó ti mọ̀ pé àwọn olóbùkú bùkù àwọn olóbùkú gùpù yẹn àgbàná ni wọ́n nu ayé wù mí wọ́n yé dáwó fún wọn ẹ gbọ́ ho house house dátà mi ti tán house house àwọn ọmọ mi ti ju fóònù mi sínú omi house house laptop mi ti kú bátìrì ẹ̀ ti bàjẹ́ bùkátà ni látijọ́ tó ti ń jà fún mi. ọmọ twenty six years old ọyàn ẹ dàbí ọyàn ìyá rẹ̀ mi ṣé mo gbà tí ìyá rẹ̀ mi kú á tètè sí ìyá rẹ̀ mi ìtorí kírísítẹ́nì ni wá ìgbà tí ìyá rẹ̀ mi kú ṣé mo tó bá ti gbéyàn lọ téèyàn bá ti kú tó gbéyàn lọ sínú mọ́ṣúárì ìyá rẹ̀ mi báyọ̀ ìyá rẹ̀ mi ṣe ìyá rẹ̀ mi gan ìní kókó lọ́yàn ìyá òun mi gan ọyàn ẹ máa pàṣẹ pẹ́ńsù tẹ̀síjọ́ ìyàn òun mi lọ wọ́n ti fún Full, full. twenty six like fifty twenty six like sixty five wèrè ó ṣá ó ṣáná wọlé ni ó ṣá wọn níjọ tó lọ sí corona wọn ní ó dúdú bíi ó dúdú ju èédú pọ́ọ̀tù lọ Osha mana manani. simple question She Sam Larry ń dún ẹ ó wá wòkè ó dàbí ọ̀rọ̀ ẹ̀ dàbí ìgbà tí Mósè inú báìbù Mósè Mósè ṣílẹ̀kùn o ó wá ń wò kí ó wọlẹ̀ ṣé Sam Larry du ẹ yes or no kí ni relationship tó wà láàrin wa tó kò sí nǹkan tó ojú òrìrí ká lè mí ní ẹjọ́ yẹn olúwa mi olúwa mi ọmọ tí mo gbé dání Sam Larry ló ní olúwa mi àbámá ti bára wa ń bi ta bára wa ẹ mọ táwọn àwọn lálùdé àwọn lálùdé àwọn àbìjà tó bá ń ṣeré lálùdé o lálùdé o wòkè kówó lẹ̀ èdè lọ́jọ́ ẹ pé ó bá wòkè ó bá wòlẹ̀ ọ̀rọ̀ bá pèsè jẹ. ibo làwọn management olóbùkún tọkọ tó sọ pé à ń parọ́ pé wọ́n tán print ibo ló wà ìgbà tí gbogbo ilé ìṣẹ̀lẹ̀ àbí wọn witness bó ṣe pa Mohbad wọn witness ẹ̀. ṣé wọn witness ẹ̀. Adetunji check your account later in the in the in the day okay in about two three hours. àbí kò yé mi kò yé yín ìyá àwọn mi fùfú nìyẹn náà máa fi sábẹ́ ọyàn ẹ̀ èmi náà mọ̀ pé ìyá àwọn mi ọyàn ò lè pass pencil test bàbá Wùnmí baba bàbá Kàrímọ́ mú Wùnmí dẹ̀ nẹ́gbọ́n kan before Kàrímọ́ ìyẹn wa wà ní gbẹ̀rígbẹ̀ ní Kòròdú bàbá yẹn náà mú ta ló mú lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá Wùnmí ta ló mọyàn yín lọ́wọ́ àwọn onídọ̀tí family àwọn olóòórùn family àwọn apọkọjayé family ìyá Rẹ̀mí á wà láyé òun gangan ló máa mú mi lọ ṣe DNA ìyá Wùnmí wá dákẹ́ Wùnmí tó bá ti ẹ̀rọ nǹkan kan ó rọjò ọ̀la ọmọ ni O ti fi ó ti fi stigma burúkú sọmọ yẹn lára DNA dẹ̀ ló lè wẹ kíní yẹn mọ́ ìwọ tiẹ̀ ṣe DNA yẹn kò ní Bukky Jesse bọ́sibí Bukky Jesse get in here Let me your ears kò fa kò fa kọ sí kò kàràmù ẹ̀ èmi gan máa bọ́ta ni màá fà ẹ̀ mọ́ra ni màá fà ẹ̀ mọ́ra ó wá dákẹ́ ó wá ń yọjú ó wá ń yọjú bí olè bí olè inú gírèké bí olè inú oko òrèké. Fálànà tàtúrò wípé ó máa dájọ́ dáadáa. àwọn náà wọ́n sọ ìgojú wọ́n dàbí ìdí ìgò kọ́ọ̀kì látọ̀dún yìí gíláàsì kan yẹn ni mo mọ̀ mọ́ bàbá Fálànà kẹ má lè rà mí èmi àti ẹ̀ṣánú yín máa rà mí fún yín. tí ò bá ṣe pé Mohbad gan mi ò enjoy òbò dídó gan gbà tó wà láyé because to bá yẹ pé ó enjoy òbò tó ń dó ni kò ní dúró ti Wùnmí níbi tí Wùnmí pín transformer dé níbi tó pín dé kó lọ ra kayamata nílé haúsá fresh fresh kò lè dùn òbò yín ò ní ojú lásán ni kẹrò bí kọ́ máa tàdògán bọ̀ kọ́ máa ti gíba àdògán kọ́ máa ti gíba àdògán ẹ̀pá àdògán yẹn máa ń já tó bá yá ni tó bá ń gbé pọ́ọ̀tù pọ́ọ̀tù jọ̀lọ́ fa ìsà àwọn agànyìn tó bá ń gbé sórí àdògán tó bá ń kígibọ̀ kígibọ̀ kígibọ̀ ẹ̀yẹn fàdògán yẹn ní few few few years ó máa já ni ó máa já ni mo lè bẹ́ẹ̀ tiẹ̀ tó bá yẹ pa lè ẹ bá mi pe dé tó Détòun ló máa ń bá wa bókù sọ̀rọ̀ ẹ bá mi pé Détòun kó wá lọ bá wa bí Mohbad gbogbo ọjọ́ ayé tó fi fẹ́ Wùnmí kò gbádùn òbò Wùnmí because Kánjí dààmú ni Kánjí dààmú ni kò grip kò grip kò grip tọ́ba sọ́nsìn wá ní mo wà nú àwẹ̀ kò bá wẹ̀ jẹ́ orí yín burú. ẹ jẹ̀ mọ́ pé Mohbad náà kò kò jáfáfá o fi yẹn jọ mọ́ mi ẹ̀ ọlọ́run kọ̀ fún lẹ́bùn orin ni kò mọ̀ bó dùn kò mọ̀ bí ó dùn ọmọlọ́mọ ó para ẹ̀ mọ́ àṣànà ló dì fájì Mohbad wùnmí bọ́ọ̀lù bọ́ ní bọ́ọ̀lù ló bó wọn wùnmí ló dì fájì Mohbad ẹ lè má ìgbà tó mìtì wùn mí he was twenty four àbí ìgbà lọ́nà mìtì náà kò tí ì bá obìnrin sùn rí láyé because ẹ lọ́wọ́ ọmọ yẹn ó máa ń tijú gan Mohbad ò lè wojú èèyàn báyìí wọ́n dẹ̀ tí tí tí ẹ lọ́wọ́ orin tó kọ pé ìgbà tóun dé malian house wọ́n gbọ́ ọmọ kan fóun o òun lòun ò ṣe Naira Marley tì móun lọ́wọ́ ẹ̀dọ̀ ṣe another word lèmi ti gbórin tèmi ni ibo láti kọ́ orin <laughs> another world mo ti ń gbórin tèmi ni abẹ́ ẹ̀gbọ́ mi Mohbad ò lè gbádùn ẹ̀ ẹ̀ gbọ́ ni ṣe mọ kanji dam ibi tómi ti máa la yọ láàláà ní nàìjíríà ibẹ̀ to ti máa ń connect iná iná tó ń supply ní nàìjíríà omi yẹn kàn máa ń ṣe bo ohun mi ṣe rí nìyẹn bó ṣe yá yá yá yá nìyẹn gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé kayamata kayamata ni Mohbad jẹ tó fi rí kúre gbogbo kayamata yẹ direct from Sokoto ló ti ń supply kayamata wọn mi kò mọ Mohbad because elasticity elasticity òbò yẹn ó ti já rọ́bà òbò yẹn ó ti slack ó ti slack kò grip mélòó dẹ̀ náà ló kó Mohbad tí òbò òun mi fẹ́ grip ẹ̀ òbò yẹn ti fẹ̀ jù tó bá torí ọmọ sí expressway ni ó wá ń wábi tó máa tì í mọ́ ó wá ń wábi tó máa tì í mọ́ ó wá rí i pé Mohbad kò gbọ́n ó wá tì í mọ́ kí ló at twenty two tó lọ ń Omo ọmọ ọmọ twenty two báwo lójú ọmọ ṣe máa pọ́n ọmọ twenty two kí ló lọ wá kí o ń wá ọmọ fún ti mọ gbogbo nǹkan tó fẹ́ ṣe ó ti mọ̀ pé máa fọwọ́ tom print lọ pé lọ́ọ̀yà wa kó wá dá wa lóhùn question afa afa tí ò bá bọ́ta kó wá sọ nǹkan tó rí níbi tó ti pa Mohbad yẹn a máa gbé ẹ̀ tìràbàyé lórí channel yìí a máa gbé ẹ̀ tìràbàyé lórí channel yìí afa afa no. afa no. afa No. kò elasticate kò elasti ah ẹbí bẹlá na, ẹbí spine boy ṣé mo òkín Mohbad òkín complain mo tiẹ̀ mọ nǹkan tí mo ń ṣe pẹ̀lú ọmọ ẹ̀ ọlọ́pàá ẹ̀fọ́ mi mọ nǹkan tí mo ṣe pẹ̀lú ọmọ ẹ̀ kò ṣe mo ń anything freelance ló bu ẹ̀ freelance ni mi gbádùn kankan lọ ó ti sú mi tó bá ti complain fún sky boy tán the next minute wọ́n tún ti fún jẹ wọ́n ti fi sí wọ́n ti fún jẹ òun náà ṣe gbọ́mọ àlè fún tí ó tó dákẹ́ síbẹ̀ tó wá kú gbà tó máa kú ìjọ tó máa lanu sọ̀rọ̀ pé okay we are going to fight this thing to finish today wọ́n bá mú lọ wọ́n pa wọ́n pa báwo ni full body jọkùnrin to ṣe máa mọ ẹpọ ọmọ yìí ò ṣe omo mi o ọmọ ọmọ ọba lọ gbé wá fọṣùn o ò dẹ̀ dákẹ́ ó dẹ̀ dákẹ́ ìjọ tó wá sọ pé kán lọ gbé ọmọ fọlọ́mọ ẹ pé enough of this fọkìrì ìjọ ẹ̀ ni Wùnmí mẹ́mi ẹ̀ lọ ó pa ẹ́ ó tún wá kú tán tó bá yẹ pé lóòótọ́ lọ́wọ́ Wùnmí mọ́ why tí Wùnmí ò lead wa nínú justice for Mohbad why tí Wùnmí ń sáré against gbogbo àwa táwọn wá justice for Mohbad Wùnmí a lot of a lot of loopholes a lot of reasons fún wa láti kàn ẹ́ má gbélébùú àwa wí tán wọ́n ní ṣe mo evidence ẹ lọ bèrè evidence ní àsùnwà ní kóòtù evidence wo lẹ tún wá Wùnmí ló sọ irú abẹ́rẹ́ tó máa gún ọkọ ẹ̀ lẹ́yìn ìgbà tí Kàrímọ́ tó ti tó ti secretly gún Mohbad lábẹ́rẹ́ tí Kàrímọ́ sẹ́ndì sí pé kán fi pa kán lè jọ jogún ẹ̀ Karimo ṣá confirm ẹ̀ lọ́dọ̀ Daddy Freeze ó lóun lòun máa ń prescribe abẹ́rẹ́ fún òun lòun máa ń send abẹ́rẹ́ sí Wùnmí ó sọ ẹ lọ́wọ́ péjì Daddy Freeze yìí wà ń bẹ̀. obìnrin tó bá nífẹ̀ẹ́ Mohbad ẹ̀tẹ̀ ìyẹn ọkùnrin tẹ̀ ń wò mí lẹ́nu obìnrin tó bá nífẹ̀ẹ́ gbogbo nǹkan ló máa fi protect ẹ gbogbo ìgbà tó sọ pé àwọn Naira Marley ń nà gan obìnrin tó bá nífẹ̀ẹ́ èèyàn kò bá ṣe pé Mohbad ní kó má sọ gbogbo ìjà ní má jà tí má fi sọ. So. tó bá feel pé for better for worse ìwà àtọkùnrin ẹjọ sign ipò ọkọ mi ò gbọ́dọ̀ fi mí lẹ̀ lọ mo ò dẹ̀ fi ọkọ mi sílẹ̀ lọ a máa jọ dàgbà a máa jọ ni o ò ní máa wọ ọkọ ẹ kó bá live in pain kó dẹ̀ jẹ́ kó kú ìtòkò tí mo ẹ pé kò ń ṣòun ló lọmọ àṣírí dẹ̀ ti ń tú. àbí ògbọ́n nǹkan tó sọ ni tí bá ń fẹ́ mi ní mi màá yá ṣiṣẹ́ pẹ́tẹ́rì no ṣàkúṣàkú no remi náà dò tí bá fẹ́yàwó máa yá ṣẹ́run ṣẹ́ẹ̀gbìn ló ṣẹpẹtẹ́ rí ló ṣakúṣakú ló rominado. wọn lélélélélélélélélé wọn ò bá wọn wà wà wà wà wà wà wà wọn ò máa rí o wọn lélélélélélélélélélé wọn ò bá wọn wà wà wà wà wà wà wà wà wà wọn ò máa rí o abẹ́rẹ́ lọ kọ́nà òkun tó di ó dojú àlá ká tó ríra wa tí bá fọmọ bóyá fẹ́ ṣàkú ṣàkú no èmi náà do Wùnmí ìwọ ló kọ fún because ṣàkúṣàkú ni ẹ ṣàkúṣàkú. ṣé mo mọ̀ ọ́ kọ ni kò tí ẹ yé mi bó ṣe kọ́ jàre ẹ lọ kọ́ bó ṣe kọ́ ẹ ti mọ nǹkan tí mò ń kọ wọn lélélélélélélélélé wọn ò bá wọn wà wà wà wà wà wà wà wọn ò máa rí o abẹ́rẹ́ àlọ́ kọ́nà òkun tó di ó dojú àlá ká tó ríra wa wọn lélélélélélélélélélé wọn ò bá wọn wà wà wà wà wà wà wà wà wà wọn ò máa rí o abẹ́rẹ́ àlọ́ ọ̀nà òkun tó dí ó dojú àlá ká tó ríra wa. Wùmí ọlọ́run á fìyà jẹ àwọn àpapọ̀ ẹlẹ́yẹ wọn á fìyà jẹ gbọ́mọ lọ fọ́lọ́mọ ìtorí oró ilé ẹni tó ní ọmọ yẹn ó ti wá ń ké lẹ́ǹkùlé ẹ̀ ẹ bá ń gbọ́mọ mi o ẹ bá ń gbọ́mọ mi o ẹ bá ń gbọ́mọ mi o ẹ bá ń gbọ́mọ mi o ẹ bá ń gbọ́mọ mi o ẹ bá ń gbọ́mọ mi o. àwọn dentist mi ló ń pè mí yẹn ẹ má lọ ẹ hold on. Oh yeah, love and like ṣáyí wa lórí chat ṣáyí wa lórí chat le le le ò bá wọn wà wà wà wà wà wà wà wọn ò mà rí o tó bá ṣọ́ọ̀fù Fálànà kó sọ pé kí Wùmí lọ ṣe DNA tó bá ṣọ́ọ̀fù Fálànà kó ní kí Wùmí lọ ṣe DNA ẹ le imagine ẹ lè imagine olóbó arẹ́sẹ̀ já bàtà wọ́n ti kẹsẹ̀ bọ̀ wọ́n ti kìka bọ̀ wọ́n ti ka wọ́n bọ̀ wọ́n ti kẹ̀ṣẹ́ bọ̀ arẹ́sẹ̀ olóbó arẹ́sẹ̀ já bàtà Wunmi èmi àti àníjà wá sọ kú tó gba Mohbad kó dẹ̀ gbé ọmọ lọ́fẹ́ tó lọ́mọ case close gbogbo ìtàwọn management olórí burúkú tó kọ síta nọ́dọ̀ ní ìdàkejì lọ́sàn yìí ìyẹn kọ́ la fẹ́ gbọ́ kí Wùnmí wá sọ ikú tó pa Mohbad kó gbé ọmọ lọ fọ́lọ́mọ kadẹ̀ tí case èmi gan ni máa sọ fún bàbá pé bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ kó máa lọ bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ kó Wùnmí máa lọ nǹkan méjì ta fẹ́ nìyẹn wá sọ ẹni tó lọmọ fún wa kò dẹ̀ sọ ikú tó pa Mohbad ọlọ́run mi gan máa yọ̀ǹda ẹ̀mí ní dá sí mọ́ justice for Mohbad ti tán nìyẹn àbí kan tí mo sọ yẹ ìwọ kan wá sọ ẹni tó lọ gbé ọmọ fọlọmọ kò dẹ̀ sọ ikú tó pa Mohbad because o lè sọ fún mi pé o mọ ikú tó pa Mohbad o mọ ikú yẹn dáadáa wá fún wa wá sọ fún mi kí ló dé tó tẹ̀lé Mohbad lọ síbi tó ti lọ kọrin kí ni argument tẹ ní kí ni Mohbad rí nínú fóònù ẹ̀ nípa ọmọ tó wà lọ́wọ́ ẹ̀. DNA is a must autopsy mo ti sọ fún yín wọ́n máa sọ pé gògó mm, igbó lọ́rí nínú ẹ̀jẹ̀ Mohbad a dẹ̀ ma ṣe private autopsy yes. O ti ṣòbò lábàṣà ní gbogbo gbogbo gbogbo lẹ́kì ó ṣòbò lábàṣà yamayama kí wọ́n má lè kọjá lẹ́gbẹ̀ẹ́ yín Dan Doala ni kò lè lo normal perfume kò lè lo normal Hilda perfume àwọn ṣoṣoro bí Haúsá yẹn ni òun ló máa ń lò because òbògán ti òbògán ti já pọ̀ mọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó ti kọ́ o kọ̀ mọ́ máa ṣomi ṣáá ni omi ṣáá ni bí mo bá di súnmọ́ ó gbogbo ẹ̀ kò ṣe pé ó squirt o omi ṣáá ni ó mọ̀ máa ó mọ̀ la mi ni tóbìnrin bá ti dóbòjú náà òbó wọn máa yọ mí ni àwọn omi tó ń rùn tó ó try best ẹ̀ láti lè make ọmọ yẹn kó look like na um, Mohbad ó lọ ṣe ó lọ ṣe pọfupọfu irun Mohbad fún ó gbé jàrú sí lọ́rùn ó ṣe gbogbo ẹ̀ dìmọ̀ tó ṣe ń ṣe kọ́mọ yẹn jọ dìmọ̀ tó ṣe ń ṣe kọ́mọ yẹn jọ Mohbad lójú wa dìmọ̀ lọ́mọ yẹn ṣe máa ń jọ Sam Larry ẹ lọ wo Sam Larry ibi tó ti gbójú sínú kámẹ́rà báyìí ojú ọmọ yẹn ló wà ń bẹ̀ láì fọ̀tá pè ó try láti jẹ́ ká máa rí ojú Mohbad lójú ọmọ yẹn Wunmi wọn fi lùkù ṣe ẹni tọmọjọ lọmọjọ no two ways about it ẹni tọmọjọ lọmọjọ dádì ọmọ yẹn lọmọ yẹn jọ ló bá a máa understand bí Mohbad mo ti yàyàn mọ́ mi mo gbà ó mo gbà ó mo gbà ó mo ti yàyàn mọ́ mi mo gbà ó a mọ̀ mi pé bí Mohbad ṣe yan tiẹ̀ nìyẹn lọ́ba ayé ń ṣerú ẹ̀ ayé ń ṣerú ẹ̀ wùn mí ló bá jẹ́ kọ́mọ mi ní fatherly love jẹ́ kọ́mọ mi ní fatherly care jẹ́ kó ní father figure wùn mí gbé ọmọ ìlọfọlọmọ gbé ọmọ ìlọfọlọmọ jẹ́ kó ní father figure jẹ́ kó ní fatherly care. ayé ń ṣerú ẹ̀ ọmọ yẹn ò jọ Mohbad má múra bí Mohbad fún kò jọ Mohbad kò jọ Mohbad bọ́lẹ̀ ń bẹ̀. wọ́n sọ pé ẹ̀ ṣe wedding ó sáré lọ mọ́ evidence síta ó ti tọ́jú gbogbo ẹ̀ ṣé gbogbo ẹ̀ dẹ̀ rántí pé Mohbad sọ ó ní òun tọ́jú gbogbo ẹ̀ òun ló fẹ́ kó síta tó bá pa mí tán àwa táwa lórí àwa bloggers la kàn sọ wípé wọn ò ṣe wedding ìgbà tó tún máa bọ́ta mo ti ẹ̀rọ bí wọ́n lọ ṣe secret white wedding ni wedding ìtayé ò mọ̀ tó bá fẹ́ travel lé ní court wedding ẹ lọ́ máa béèrè certificate ẹ lọ́ máa béèrè ṣé o máa béèrè gbogbo traditional tó ṣe yẹn ni má bọ́ ta lọ́la kó sọ pé wà tí mo bá dé lọ ṣe secret wedding ni o má bọ́ ta lọ́la o mo máa pé nǹkan tó fẹ́ ṣe é sí nìyẹn o wàá lọ mú wàá lọ bá wọn ìkòyí registry kan fún ẹ certificate pé wà tí mo bá dé wá ṣe wedding má bọ́ ta lọ́la kó wá sọ yẹn fún wa o má bọ́ta lọ́la kó wá sọ yẹn fún wa o abẹ́ẹ̀rí àwa blọ́gà la kàn sọ pé wọ́n ṣe wedding o ó ti sáré bọ́ta kọ́mà ìtì sọ̀rọ̀ àti gbé evidence síta olè alápá má ṣiṣẹ́ ìwọ gbọ́ nǹkan tí dọ́bítìlà sọ ni dọ́bítìlà ní aṣẹ́wó no be work o kàrímọ́dẹ̀ ti advice ẹ̀ kó lọ wáṣẹ́ ò tún wá wà nǹkan kan ṣe mọ́ ó wá jẹ́ iṣẹ́ apọ̀kọ̀dáyé ló tún lọ ṣe kàrímọ́ advice ẹ̀ lóòótọ́ àṣẹ̀gbọ́n rere ọlọ́yàn ta pìàpìà ó ní òkàn lè máa jókòó kó máa ta kó máa pín transformer kiri ó ní kó lọ wá ṣẹṣe iṣẹ́ tó wá yàn láàyò òun níṣẹ́ kó tún pa ọkọ jayé ah wọn mi Ọlọ́run adájọ́ fún ẹ o bọba yìí ò dáadáa tọ̀hún á dá o á dá fún ẹ̀hún mi o á dá fún ẹ̀hún mi o báwo ló ṣe ń sùn lálẹ́ náà wù mí báwo ló ṣe ń sùn lálẹ́ because bí ṣe wà tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ báyìí mi lè sùn o ẹ máa ti rí lójú mi báyìí máa ti wù mo máa jò ní báwo ni wùmí ṣe ń sùn lálẹ́ báwo ni wùmí ṣe ń wà comfortable láti sùn láti jókòó láti ah wùmí you will learn and you will learn the hard way báwo ló ṣe ń sùn lálẹ́ because bí ṣe wà mo ní conscience gan o ọmọ yìí dẹ̀ máa de ó dẹ̀ máa sùn wàláì kọ́ sì ẹ́ nínú odó kọ́ gbé ẹ sínú igbáhùn mi àṣírí ò lè bo àṣírí ò lè bo ṣó tiẹ̀ bo ni táṣírí ẹ bá bo jẹ́ kíro èmi tiẹ̀ ti dákẹ́ torí mo kì í ṣe ṣóò kí n máa ṣe ṣóò lójoojúmọ́ ti máa sú mi ṣùgbọ́n tí bá sọ pé kàkà kó rẹ̀ mi báyìí Mohbad máa ń múrẹ̀ rodò lára mi ni ó máa ń múrẹ̀ rodò lára mi ni mi mọ mi ní mọ bí tégúngún yẹn ti máa wá mo máa bọ́tà ṣe ṣó yẹn ṣáà ni. Ah. àríwó eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Hmm. mo ti ń tó ògbé kan lórí ìjókòó ẹ jẹ́ máa lọ torí a máa tó bẹ̀rẹ̀ àdúrà minutes eje jẹ́ máa lọ ṣẹ́gbọ́n tí bá tún any information ẹ lọ wo Linda ekeji because ọ̀nà mẹ́ta ni update yẹn wà so tí n bá gbé wá ẹ ní rí dáadáa ẹ lọ Linda ekeji. Linda ekeji ti gbé update yẹn táwọn management wùn mí ṣé èèyàn máa ń management tí kò sí baba bàbá Mohbad ń bẹ̀ ni ẹni ẹ̀yìn management kò sí baba Mohbad ń bẹ̀ ẹ dẹ̀ sọ pé ẹ lè ṣe calling afẹ́lọ gbàdúrà ṣe pa à ń in church ẹ le ṣe calling ẹ má wọrí mo máa wá lọ́la ṣe ti gbọ́. àbí nǹkan tí mo sọ yé yín a máa wá lọ́la ṣe ti gbọ́ ẹ ṣe calling lọ́la ẹ má bínú mo náà máa ṣe calling tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti pa gbogbo yín lẹ́rìn ó dàbí ẹ̀yìn ẹjọ́ ibi ṣe pa yín lẹ́rìn yẹn àbí kò yé yín máa wá lọ́la ṣe gbọ́ a máa ṣe calling ó ti tójọ́ mẹ́ta ló ń fẹ́ ka calling but mo fẹ́ lọ ṣàdúrà sí iṣẹ́ ti gbọ́ ẹ ṣe God bless you Wùmí òyìnbó ní Yorùbá ní tó bá kọ wájú sí ẹ kó pa tó bá kẹ̀yìn sí ẹ kó pa tó bá kú wọ nìkan kó tẹ́ra rẹ̀ pa and this attention attention attention ẹ̀gbọ́n dáàdi mobile tó wà ní Amẹ́ríkà mo ti confam mo ti rí gbogbo ẹ̀ àbí kò yẹ yín ẹ̀gbọ́n ni o ẹ̀gbọ́n wọn ni their first cousins Their first cousins so ẹ má bínú o ẹ má bínú o ṣe ti gbọ́ nǹkan inú ló bí mi gbà yẹn dẹ mi dà pé bọ̀dà kí ló kọ wọn mo tẹ̀ ti gbàgbé kọ bọ̀dà mú ìwà wọn kàn máa rọra sọ̀rọ̀ ń tí wọn ni ṣe gbọ́ bọ̀dámú ìwà mo dẹ̀ ti bẹ̀ wọ́n náà kọ́ má bínú náà ẹ̀gbọ́n bàbá Mohbad ni o ẹ jọ ẹ̀gbọ́n bàbá Mohbad ni ṣe ti gbọ́ ẹ̀gbọ́n bàbá Mohbad ni ẹ ṣe ọkùn mú ìwà tí mo sọ pé kò wọn tán yẹn ẹ̀gbọ́n bàbá Mohbad ni o ẹ jọ wọn tan ẹ̀gbọ́n wọn ni. kéèké Kàrímọ́ ń jẹ́ Kàrímọ́ èwo ni kéè Kàrímọ́ onípọ̀mọ́ wọ́n ní sọ fún àwọn tó ń supply pọ̀mọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní pọ̀mọ́ ti rẹ́dí o ọmọ àlè oníbàtàbàtà ikọ̀ ẹ̀ dàbí ìgbà ẹmọ ẹmọ kalabashi tí ibo fi máa ń jẹ́ kọ́ọ̀bì yẹn ẹmọ tó máa ra fi tó máa ra fi gbá yẹn sí orí ikùn ẹ̀ bí ikùn ẹ̀ ṣe rí nìyẹn wèrè ò sanra kò ní ìsì kò lọ́yàn ikùn ni wèrè sanra sí ikùn àti ikùn ọkọ ẹ̀ ó wá correspond pọ̀ mọ́ra wọn wọ́n wá ń jó kí ló fa jó yẹn ń jọ yẹn ṣé ẹ̀ ń jó pé wọ́n ti pín ṣí ẹ̀ sí ti Mohbad kàn yín ni because mi mọ̀ kan tó fajó kí ló ń dùnnú yín kí ló ń dùnnú yín òun àtọkọ ẹ̀ wá dira wọn mú wọn jójó òyìnbó ẹ wo bó ṣe rí ẹ wo bó ṣe rí wọ́n dàbẹ́ tó dúró tí ò ní direction àti gbogbo nǹkan tí bẹ̀rẹ̀ kẹtẹ ní ká ṣe a ṣe everything a ti submit it so we are just waiting for them to call to call the necessary people that are involved yeah a ṣe everything yeah Number mi àti number. representative mi la fi síbẹ̀ so we are just waiting for them we have done everything yeah so tí n bá any information màá wá sọ fún yín but everything ó ti wà àti àti lodge in officially lọ́dọ̀ bẹ̀rẹ̀ kete? yeah. àwọn tó lọ lóyìnbó ló máa ń lo ìgbà lóyìnbó amẹ́ríkà ló lo Kàrímọ́